ọ̀gẹ̀dẹ̀ wo kókó yẹ tán gbàyẹn ló wá dìgì burúkú. ọbẹ̀ tí a fi gbẹ ère. ọkọ wa jẹun yóò tán o ló bá ṣe kù gbẹ ju sọlọ́dẹ. breakfast wà níbi gbogbo àníyàn kan lẹ́nu ojú jogbo kí lọkùnrin fẹ́ kí lọkùnrin wá ẹ̀wà ọmọdé. pani olúwere kò yé kò yé Stephen. òjò kọ́ ni pani olúwere. ẹ mú ẹ kì í ẹran bí ọ̀rẹ́ lẹ pé ni sẹ́yìn ọmọ wípé ọdẹ tó bá ní fọ́n lẹ́ẹ̀kan náà ní kọjú ẹ̀rín nígbọ́n ni. sẹ́yìn ló ń pèsè òun kí lè tó ń dá sọ̀rọ̀ tí ó kọ̀ ẹ́ kí lè tó gbé ẹ̀rọ ẹlẹ́rù sórí tó fàtìtì ẹ̀ kọ́wọ́ jọ àwọn ọ̀wọ́ tó ń lùlù fún lùmí ẹ tó fi ń dolórí omi. <laughs> omi àti ọta àti ẹrin pẹ̀lú iyemọja àti alágbára ni wọ́n lù fúrò mi tó fi ń jọlọ́rọ̀ mi kí lẹ ti fẹ́ gbọ́. ọ̀dọ̀ mo wá kí ọ nílọ ni ṣé o ti bá bínú sí ẹ tán o ò ní dúró máa fi ojú ẹ kó máa bọ̀ bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ mo dẹ̀ ń kí ẹ nílọ mo ń sọ fún ẹ mo níwọ̀ pẹ̀lú ọmọkùnrin yìí ẹ kì í gbọ́ ṣe nǹkan kan náà pé kò ń sáfù kó má fẹ́ mọ́ ọkọ̀ jálẹ̀ ọ̀nà òun ló máa fẹ́ wọ́n ní ẹgbẹ́ ìyẹlẹyẹ wọ́tọ̀ ẹgbẹ́ ìyẹlẹyẹ ń bá ṣeré rírẹ sókè rẹ̀ kó má bàa mọ́. ẹ padà ajọra bàjẹ́ àjọra gidi gan ọkọ ti tẹ̀mí ni o kẹ wá gbọ́ mi kẹtẹ́ ti yín bẹ̀lẹ̀ jẹ́ kò sí ẹni tó lè gbàkàtà lọ́wọ́ akitì bẹ́ẹ̀ ni kò sí ẹni tó lè gbálẹ̀ bàbá ọmọ lọ́wọ́ ọmọ. jíwọ bẹ́ẹ̀ ni bí kúrò ní oko bí tàkùtẹ ni èmi pẹ̀lú àjọmọ. Hmm. níbo ló ń sá lọ ayé ní ẹlákẹ́ ò ń sá lọ sóko. Hmm. ó ti gbàgbé ni olúmọ̀ọ́ká àjàmọ̀ọ́ká kàkà kí ewé àgbọn ó dẹ̀ kákáká ní ń lé síbi ewé akíká. ayé ní kọ̀rọ̀ ayé kù síbì kan ibi tí ayé kù sí ni wọ́n ń pè ní ìmùlẹ̀. àti bí wọ́n pẹ̀ ní forí balẹ̀ fálábẹ́ àtọmọdé àtàgbà ní forí balẹ̀ fálábẹ́ ẹni ṣàngó bá tojú ẹ̀ yagi lóko tó bá gbọ́ dídún àrà á sápamọ́ ni. èmi làná èmi lòdì èmi nínú èmi nìta ẹ ṣì tí ò gbọ́ òun ló ń gbòkúwọ̀ sáré. ṣe láìláyẹn ní ọkọ mi ẹ̀rù bà mí jìnnìjìnnì gba orí ẹ̀mí mi àfi bẹ́ẹ̀ pé mi lálàárí. o lè sọ pé àwọn pípín yìí lórí. ọkọ mi nígbà tí mi kì í ṣàròbó tí mi ṣọmọdé ọ̀rẹ́ mi àti sìstá mi ni mo rí lójú oorun àfi bí ẹni wípé àwọn méjèèjì tó súnmọ́ mi tí mo tún nífẹ̀ẹ́ sí yàtọ̀ sí ìwọ ni wọ́n ń dojú ìjà kọ mí tó bá gbọ́ gbogbo àwọn nǹkan tí wọ́n sọ. Oh, no no no no ọtún eh, àṣẹ wà nínú ọ̀rọ̀ ẹnu agbára dẹ̀ wà lórí àwọn o ní láti sọ gbogbo àwọn ọ̀rọ̀ yẹn jáde meanwhile tabatunikawo. wò ó lè má jẹ́ àǹtẹ̀ àti ọ̀rẹ́ ẹ o kó jẹ́ pé àwọn ẹni búburú ni wọ́n ń gbé àwọn ohun wọn láti fi ṣiṣẹ́ àìdáa then ṣọmọ pàlà máa ń gọ. ọkọ mi hmm? mo gbọ́ gbogbo nǹkan tó sọ ẹyọ ọkọ tí mi ò gbà wọ́n ní ohun tí ò bá dé sí ni rí lákè sọ pé ó tún dé ohun tó bá ti ń di gbogbo ìgbà ọkọ mi ó yẹ kó gba àfúrásì ẹrù ń bà mí. Ah! okay it's okay calm down. ah ò hmm. lè imagine. hey baby hey baby sí nǹkan tí ó ṣẹlẹ̀ ni àìrírú eléyìí tí wọ́n máa ń sọ wọ́n kàn máa fi ń dẹ́rù bọ̀ lọ́rọ̀ ni àdúrà táwọn máa gbà ni pé àlá burúkú kó má ṣẹlẹ̀ wá lórí kó dẹ́ níṣẹ́ tí o gbà pé àlágọ̀. àmì ooo ọkọ mi ẹ̀rù bá mi at gate. èmi gan tó sọ fún gan orí bákan bákan aláyàn ti lágbára jùlọ sítéyì a ní láti fìgbàgbọ́ wa sọ́dọ̀ ọlọ́run wa. okay baby. it's okay baby. ọ̀lẹ́ ọkọ mi jìgìtà jí lónìí ojúmọ́ rẹ ló máa mú ẹ o lágbára ọlọ́run gbogbo àdáwọ́lé a máa yọrí sí rere ni o gbogbo nǹkan tó bá ń bá ọlọ́run sọ báyìí ó máa máa wá sí ìmúṣẹ ní lágbára ọlọ́run ò ní náà kan tán kó torí kan pẹ̀lú ọkọ mi jọ má báyọ̀ já o tẹ́nibọ̀dì bá bí ẹnu ṣàyẹ̀ fún kó máa bá títí ẹ lọ ṣó ti gbọ́ má báyọ̀ jà jọ torí ọlọ́run o ọlọ́run á jẹ́ wà pẹ̀lú ẹ. ọ̀gẹ̀dẹ̀ wo kókó yẹ tán gbàyẹn ló wá dìgì burúkú. bẹ́ẹ̀ni o káre ọkọ mi God is your strength and um, uh, make sure pé o yọjú sí mi nírọ̀lẹ́ yìí tó ti gbọ́ ẹ wáyè kó wá rí mi nírọ̀lẹ́ ó dá ọkọ mi ó dá kò burú. ló bá ṣe kò gbẹ ìdú sọ́dọ̀ ọdẹ. breakfast wà níbi gbogbo àníyàn kan lẹ́nu ojú jogbo kí lọkùnrin fẹ́ kí lọkùnrin wá ẹ̀rọ ọmọdé tó bu ìrọ́pò. àǹtí ọ̀ọ́jú mo rí i pé mo ta mi sí i lára ẹjọ́ ẹ má bínú mi mọ ọmọ ìjọ nítorí ọlọ. but ṣé ẹ̀rí náà ni ṣojú yín fọ́ ni ẹ̀rí pẹ̀ tanu sí mi lára nígbà tó jẹ́ pé eré òṣìlẹ̀ máa ma sá kiri. Ah, ah, mi ìdẹ̀ wá sáré o ẹ má bínú náà mo bẹ̀yìn ẹ mọ̀ kan ẹ wọlé sínú mọ́tò má gbẹ̀yìn lọ bùtíkì má ra aṣọ mi. ayé abẹ́yìn lẹ́bẹ̀ẹ́ yà ayé máa gbaṣọ lára yín ni ah, kẹ́ lọ aṣọ mi fún mi. àǹtí ẹ calm down kí ló dé kí ló lè tó yẹn lórí pé mo ta mí sí yín lára mo dé bẹ́yìn lẹ wá sọ pé ayé àṣẹ kan ah, ẹ lápọ̀nlé lára o bẹ́ẹ̀ ni mo sọ fún yín <laughs> ah kí ló dé. tí ó bá ń ṣe pé a kì í máa lájá ká tún náà jẹ ni mi ìbá jẹ́ kó mọ̀ pé ayé kù síbi kan ó bá rí nǹkan tí màá ṣe fún ẹ. ẹ kẹ́kẹ́ ọ̀jára yín ló kù síbi kan yìí kọ́ ni mo wá bẹ̀ ni ó yẹ kẹ́ fara bá já dànù ni ìdí ọ̀tẹ̀ sí ẹ lápọ̀nlé wẹ́ẹ́ rí nonsense. yé mi a bá ti ń pọn yín lé ẹ kì í mọ̀ pà yín lé. ẹ̀wà ọmọdé tó bù tí mò ń pè fóònù ẹ I wasn't there by that time. Ìwọ sí níbi tí fóònù ẹ wá àbí? Ibi tó ti lọ jà ló ló mú fóònù sí. Àbí? Lẹ́yìn tí mo ti sọ fún yín pé kó má bẹ ní bọ́dìjà. Àǹtí mi, níbo lẹ wà? Àti pé báwo lẹ ṣe mọ̀ pé mo bá yànjà? Ó dá ilé ni mo wà báwo lè ṣe wá mọ̀ pé mo bá yàn jà. mo jẹ́ ń kìlọ̀ fún ẹ mo ń kìlọ̀ fún ẹ lójú méjèèjì after tí mo instruct ẹ pé kó má bẹ anybody jà o tún lọ bá yàn jà bí. kì í ṣe pé mo bá yàn jà bẹ́ẹ̀ yẹn káàmì ló ṣèṣì ta mi sí lady kan lára mo dé bọ́lẹ̀ mo bẹ́ẹ̀ ṣùgbọ́n ó flare up ó ní ó bẹ̀rẹ̀ sí ní sọ oríṣiríṣi ọ̀rọ̀ ó ní ẹ òun á jẹ́ kémi mọ̀ pé ayé kù síbì kan mo jà náà mo fẹ́ kó délẹ̀ ni ayé kù síbi kan tó tọ̀ ayé pé gba ó pé ogún ó pé ọgbọ̀n ọmọ yìí ṣọlẹ̀ tẹ̀ ṣọ́ ilẹ̀ tẹ̀ alágẹmọ tí ó ṣe jẹ́jẹ́ ikú pa ábẹ́lẹ̀ tà sí ọ̀pọ̀lọ́ tó ń jọra ẹ̀ mọ́lẹ̀ lójú méjèèjì mo ń sọ fún ẹ mo ń sọ fún ẹ mo ń sọ fún ẹ ṣú ara ẹ baálé ifá ti ń ṣe sista ló ń pè yín o sista tó ti ń pè mí bí àwọn ti rémi àti ẹ bá ṣe jòkó yìí bí àwọn tó ti gbọ́ nǹkan tá à ń sọ kò yé mi mọ́ o àwọn náà ń pè yìí o. ṣé wàá ní gbé kọ́ wọn ní báyìí. gbé kí ni mi ò lè gbé o. ṣé o lè tún yẹn ni. ọkọ mi ò lè jù bẹ́ẹ̀ lọ o lè imagine. torí bó ṣe ń sọ yìí gan báyìí o ti wá ń dẹ́rù bí mi gan. Ah, ẹ̀rù ń bẹ èmi gan fúnra mi ẹ̀rù ń bà mí bí mo ṣe wà lórí ìjókòó yìí. pàǹtí ah, ẹ̀ tí mo wò yẹn àǹtí ẹ̀yàn ò fojú jẹkùn bébì. ọkọ mi ojú ò ṣe fi mọ wá ẹ dáa aláǹtí mi frame gbogbo nǹkan tó ṣẹlẹ̀ sí mi pátápátá fún mi ni àfi bíi pé àǹtí mi dúró sí kọ́nà kan wọ́n ń wò mí pé òkè nǹkan tó ṣẹlẹ̀ lélẹ́yìí wọ́n sọ fún mi báyìí níbi pé wọ́n ń wò mí nù mí rọ̀ ah ah. ọmọ àwọn ṣàánú àbáyọ àbí oníwòlá fẹ́ kọ sí gbẹ̀dù eléyìí tó ju èrò ìyàwó àwò lọ́ba. kò yé mi o. Hmm. ọmọ tuntun ni ìgbéyàwó jẹ́ ayọ̀ sí ń lọ́dọ̀ àwọn tó bí tọkọtaya torí bíbélì fìdí ẹ̀ múlẹ̀ wípé kí ẹbí méjì kó parapọ̀ kó di ọ̀kan. bẹ́ẹ̀ni hallelujah hallelujah ohun ẹlẹ́ẹ̀kejì tó dàbí rẹ̀ òun ni àléébù àléébù yìí náà ni kùdìẹ̀kudìẹ tó máa ń wà lára ọkọ àbí ìyàwó ohun kan tí a dẹ̀ lè fi ṣẹ́gun ẹ̀ òun náà ni àmúmọ́ra amúmọ́ra ẹni tolerance both couple need to learn how to tolerate each other òun ló máa jẹ́ kí ẹ lè ṣẹ́gun kí ayọ̀ púpọ̀ kó lè wà nínú ìgbéyàwó yẹn torí pé bẹ́ẹ̀lì gan sọ wípé ènìyàn méjì à lè gbé pọ̀ bí kò ṣe pé wọ́n rẹ́ amúmọ́ra ṣe pàtàkì nínú ìgbéyàwó. jí lẹ́yìn tó túmọ̀ sí pé àléébù tó bá ti bá ní dàgbà kò ṣeé gbà lọ́wọ́ ẹni ní kíákíá nípa ọ̀rọ̀ àforítì àti sùúrù la lè fi gbà nǹkan lọ́wọ́ ara wa gẹ́gẹ́ bí lọ́kọláya. ọwọ́ tó bá dilẹ̀ òun lè ṣó ń yálò mo rò pé ẹ ti lẹ́mìí kọ̀ọ̀kan àbí kejì ní gbogbo nǹkan tí àwọn mẹ́rẹ̀ẹ̀ta jọba yín sọ. bẹ́ẹ̀ni. ẹ kúnlẹ̀ ẹ já gbàdúrà. jí. ògo ni fún bàbá fún ọmọ fún ọlọ́run ẹ̀mí mímọ́. yóò ti wà láti ṣọṣe ló ń bẹ nísinsìnyí bẹ́ẹ̀ ni ó sì máa rí ní ìgbà gbogbo ayé àìnípẹ̀kun àmín. Hmm. ògo ni fún bàbá fún ọmọ fún ọlọ́run ẹ̀mí mímọ́. bí ó ti wà láti ṣọṣe ó ń bẹ nísinsìnyí bẹ́ẹ̀ ni ó sì máa rí ní ìgbà gbogbo ayé àìnípẹ̀kun àmín. ọ̀rẹ́ mi téèyàn ò bá rìn ní bèbè rọ wọn kì í pamọ́ ọ̀rọ̀ àǹtí mi àti ìṣesí wọn yàtọ̀ sí àwọn àlákàlà tí mò ń la ọ̀rọ̀ wọn gan mú fúnra dání. Hmm. Fọláwẹ̀ hmm? èmi ò ṣáà ti fẹ́ kó ronú bẹ́yẹn hmm. ah, ẹni tí ò gbàdúrà kọyún ṣẹ́ kò lè gbàdúrà kọmọ kú eh, ṣebí ìwọ náà ló sọ fún mi pé àǹtí ẹ ló kù fún ẹ gẹ́gẹ́ bí ìyá oní kò sí ìyá kò sí bàbá ẹ̀yin méjèèjì nìkan náà lẹ kù fúnra yín. exactly. ẹ sọ kí wàá ní reason kí náà fẹ́ gain nínú pé kàn ṣe ẹ́ kí náà fẹ́ fi kú ẹ̀ ṣe ṣòrin ó ti gbàgbé pé ìyà tí abiyamọ jẹ lórí ọmọ òun ló jẹ́ káwọn Yorùbá máa sọ pé ọmọ ẹni ò lè burú títí tí ká lè fẹ́kùn pàjẹ́. ọ̀rẹ́ mi tèmi yé mi dọ́gba mo mọ nǹkan tí mò ń sọ lóòótọ́ rú èmi náà lójú o ṣùgbọ́n ṣebí ayé tajọ wà ló ti máa ń sọ wípé ẹni ọ̀rẹ́ dà kó má fi ṣèbínú ẹni abínibí ń dání. Hmm. anyways àtàlá àti ìran àti ìwà mo fẹ́ kó jẹ́ ká fi gbogbo ẹ̀ sọ́wọ́ Ọlọ́run nítorí ẹni tó bá fi gbogbo nǹkan sí ọwọ́ Ọlọ́run ó máa rí ọwọ́ Ọlọ́run nínú gbogbo nǹkan. ayé ní kọ̀rọ̀ o ayé ní kọ̀rọ̀. thinking about you. I go many, many, many, many, many, many. I go many, many, many, many, many. I say, yummy, many, many, many, many, many. báwo ni? Ẹ sà. Jerry nǹkan. Àwọn ah, ọmọ ẹni tó ń jẹ́ bẹ̀rẹ̀ wọ́n ṣe ìgbà mí sí ibi ni sà. Ọ̀yẹ́. Oh, Bẹ́ẹ̀ni sà. Mo náà wọ̀ pé mi ò rojú rere, mo dẹ̀ rí pò wọ inú fún wọn. Bẹ́ẹ̀ni sà. Ok, kí lórúkọ ẹ? Ọmọládé ọmọ jọjú lórúkọ mi sà ọmọládé ọmọjọjú. ẹ̀yin ọkọ mi ṣẹ́yìn ò mọ̀ wípé ọmọjọjú ọmọ làbákẹ́ ọmọ làbágẹ̀ torí bí wọ́n ń bú ni bá ò gbọ́ ọmọ ẹni ní wí fún ni ọmọ laṣọ ẹni ọmọ làṣẹyìndè bá ò sí mọ́ ìdí nìyí tí wọ́n fi máa ń wí pé arunkún kan ò sí láyé yìí bí ẹni tó a bí tí ò bí yàn hmm. ọmọ wù mí ní tèmi o. ọmọ wù mí náà ní tèmi o ìyá wa ṣé yẹn ni wípé ẹni tó wáyé tí ò bímọ ayé asán ló wá. bẹ́ẹ̀ ni ayé asán pọ́nbélé ló wá ẹni tá a bá ti lè bí sáyé yìí tóun ò rí bí bí ejò tó kọjá lórí àpáta tí ò ní pa ni. ó jẹ́ pé bí ewu ṣì pé dandan dandan náà lọmọ náà kárí ọkọ mi bó ṣe rí gẹ́lẹ́ nìyí lágbára ọlọ́run ẹ̀ bí sáyé ẹ̀ fọmọ sáyé lẹ̀ lọ. jẹ́ bá yín ṣe sàn. lóòótọ́ ká má parọ́ ó lójú iṣẹ́ tí owó lè jẹ́ ni ọ̀nà tí a lè ràn búròjì ò wọ́pọ̀ ọmọ ẹni báyìí ní bòye kú ni. ò parọ́ rẹ mi ọmọ ní fàárẹ̀ ọmọ ẹni lògùn ẹni wọn ní bí náà bá kú afẹ́rù bojú pàṣẹ ń bẹ̀ kọ́ nìkan rú ọmọ ẹni ni kì í jẹ́ kípò ọ̀gẹ̀dẹ̀ ó parun. ó tó ṣe rí gbogbo nǹkan tẹ́ ń sọ látẹ̀kàn òótọ́ wà ń bẹ ọgbọ́n dẹ̀ wà ń bẹ bọ́ kò kí ń ṣe nǹkan tí èèyàn gbọ́dọ̀ máa rò jù kò kí ń ṣe nǹkan tó yẹ kí èèyàn máa lọ falẹ̀ lórí especially àwa tá a wà nípò pé àwọn ojú ọlọ́run fún ọmọ báyìí ọlọ́run ló ń ṣọmọ tí ọlọ́run bá dẹ̀ ti sọ pé ó yá òun ta lọ́ba náà ta ni jòyè náà ta ni bàbá ẹni náà tó máa wá sọ pé ó ti yá òun. Hmm yeah àsìkò ọlọ́run náà lèèyàn láti dúró de tá a bá ní ká tẹnu bọ̀rọ̀ ọmọ èèyàn sọ́tìlẹ̀ máa fi ṣú ọmọ ṣe pàtàkì ọmọ ṣe kókó in ọmọ ni wúrà ọmọ náà ni jígí ọmọ ní wọlé dé ni téèyàn bá sí nílé ṣùgbọ́n ọlọ́run ló ń ṣọmọ so ìyàwó mi ìwọ máa ń lọ fàájù lórí ọ̀rọ̀ yẹn ó dẹ̀ yé wọ náà àdúrà táwọn máa gbà náà ni pé kọ́lọ́ má ṣe wá ní ejò tó kọjá lórí àpáta tí ò nípa. àmín mm. àmín jésù kristi olúwa wa. àmín àmín àmín lórúkọ jésù. ojúkò. jehovah. Hmm. èmi ni mo sọ wípé mo fẹ́ rí ẹ̀yin méjèèjì. Jehovah. Ah. Mọ́mí yín kọ́. Mọ́m sí mi ti ṣaláìsí. Ẹ̀yin kọ́ ni mò ń báwí. Mm. Ìyàwó yín ni mò ń báwí. Àwọn náà ti ṣaláìsí máa. ǹjẹ́ a rí ẹni tó kù fún yín bí ìyá. mo ṣì láǹtì mà. bẹ́ẹ̀ni ó ní àǹtí. hallelujah. hallelujah. hallelujah. hallelujah. hallelujah. hallelujah. Hmm. ẹ jọ̀ọ́ ṣé mo lè rí wọn. bẹ́ẹ̀ni mà. ọ lè tẹ̀lé yín wá síbí. bẹ́ẹ̀ni mà. bẹ́ẹ̀ni wọ́n lè tẹ̀lé wa. Mm ṣé kò sí mà. ó ní ọ̀rọ̀ kan tí mo fẹ́ bá yín sọ ó dẹ̀ máa mú mi kí wọ́n wà níbẹ̀. ok yẹn ò kí n ṣe problem mọ́ ẹ jọ bí ìgbà wà ní ká mú wọn wá. Jehovah Mm. anytime lẹ lè mú wọn ìyẹn ṣáà ti pè mí. tàbá ń bọ̀ ok ẹ ṣe máa ẹ jẹ́ ká máa fi iṣẹ́ lọ ẹ ṣe gan owó lè a tún máa kàn sí yín. ẹ ṣe máa ẹ ṣe gan. káàbọ̀ ọlọ́run kó dájú lórí yín. àmín. òkùnkùn òkùnkùn kò lè borí ìmọ̀lẹ̀ mọ́lẹ̀ òkùnkùn òkùnkùn kò lè borí òṣùpá ó dájú ìràwọ̀ méje ń forí balẹ̀ fún ògo ìjọ mi. omiyan tí ọ̀tá hùn erin pẹ̀lú Yemọja Yemọja omiyan tí ọ̀tá hùn erin pẹ̀lú Yemọja. ẹ pẹ̀lẹ́ olúwa wà pẹ̀lú yín ní fọjọ́ lọ́jọ́ lọ ẹ̀ ní wáyé asán ọba tó ti gbé ipò ẹ̀gbọ́n fún yín kò ní sọ yín dàbúrò láéláé. àmín àná èmi ni mo sọ fún un wípé kó sọ fún pé kẹ́ yọjú sí mi lórí nǹkan méjì kọ lórí kó bá a lè dání ó ní ọ̀rọ̀ kan tó yẹ kémi àti yín kájọ sọ ṣùgbọ́n á dùn mọ́ mi nínú tí ọ̀nkú àti sista tó bá lè yẹra fún wa. káwọn yẹra fún mi. okay yeah. 진짜 아 진짜 Baby. Hı? à ń pọ̀rọ̀ ìlérè ó mà ti ń dòótọ́ bọ̀ ọ́ èèyàn àti ró wọlé eégún àti ró jáde ta ni ò mọ̀ pé èèyàn àti ró tó wọlé léégún àti ró tó jáde. tí bá ní kò tí ì máa rú mi lójú irọ́ ni mo pa kò fẹ́ yé mi gan mọ́ báyìí. wọ́n ní ká pe sista wa pé wọ́n jíjọ fẹ́ bá wa sọ̀rọ̀ a pe sista débi tán wọ́n ní ká yẹra pé sista nìkan làwọn fẹ́ bá sọ̀rọ̀. ó ní láti jẹ́ pé nǹkan kan wà tó tó deep nípa sista lóòótọ́ tí wọ́n fẹ́ sọ tí wọ́n dẹ̀ fẹ́ kó ṣojú wa ọ bébí tó ṣe kókó ni pé kọ́lọ́n ṣáà ti ṣe gbogbo ìrọ̀rùn nǹkan táwa ń gbàdúrà àti nǹkan táwa fẹ́ because mo bá ní oyè mi ń sin irọ́ ni mo ń pa kò fẹ́ yé mi gan mọ́. ọkọ mi. Hmm? àbí àjẹ́láǹtì mi. láéláé àlá tí ò lè ṣẹ ni pé kí n fi sími ọkọ mi sílẹ̀ kò ṣeé ṣe bẹ́ẹ̀ ni o gbọ́dọ̀ kúrò nílé ẹ̀ ni èmi ò ní lajú mi sílẹ̀ kí tàlùbọ̀ kò wọ̀ wọ́n sọ wípé ò lè fẹ́ Stephen wípé etí aṣọ wọn pẹ̀lú ẹ̀ kò bára wọn mu wọ́n ní pé kò kí n ṣe Stephen ọkọ ẹ̀ pé kò má fẹ́ wọ́n ní tó bá fẹ́ ò ní gbọ́pá ò ní gbọ́po ò ní bímọ nílé ẹ̀ ó wá fẹ́ràn ojú síbẹ̀ àbí jọ ṣé o fẹ́ kọ́ àkùrù bí iṣu sílẹ̀ ẹ̀ mo bẹ sọ̀rọ̀ àǹtí mi ó dà pé ti gbàgbé àti ó dà pé ẹ rántí mọ́ bóyá ẹ mẹ́ta ń sọ̀rọ̀ pẹ̀ Stevie ọkọ mi mà ní. bèmi ò bá lè dúpẹ́ a jẹ́ pé mi ò mọ̀re bèmi ò bá lè dúpẹ́ a jẹ́ pé mi ò mọ̀re ọ̀pọ̀ ẹgbẹ́ mi ti kú ọ̀pọ̀ ẹgbẹ́ mi ti lọ ọ̀pọ̀ ló wà lẹ́wọ̀n ọ̀pọ̀ ló ṣe fáìn bàrà kiri bèmi ò bá lè dúpẹ́ a jẹ́ pé mi ò mọ̀re ah bàbá mi ó ṣe mo dúpẹ́ ikú ò ní gbé ẹ gbìn àrùn ò ní gbé ẹ gbìn lágbára títóbi ọlọ́run ọlọ́run a máa fi ọ̀pọ̀ rọ́pò fún ẹ ó ní nọ̀kùntọ̀kù torí kan bó bá ṣe mówó sápò báyìí wàá máa mówó jáde ní lágbára títóbi ọlọ́run ó ṣe bàbá mi ah ìwọ pẹ̀lú ìyàwó ẹ wá bá ara yín kalẹ̀ lágbára títóbi ọlọ́run ọba ẹnikẹ́ni èèyàn kéèyàn tó bá jókòó sídìí ìbàjẹ́ tó sọ wípé ìwọ pẹ̀lú ẹ ò yín bó bá bí ọmọ mẹ́wàá báyìí akọ́kọ́ fẹ́ ọ ìgbé méjì sí méjì àtúnlulẹ̀ lágbára títọ́ bí méjì bá tún lulẹ̀ méjì àtún lulẹ̀ títí títí tọ́ máa fi kú tọmọ lọ́wọ́ lágbára títóbi ọlọ́run ọba. Ah! àǹtí kí ló dé ẹ̀dẹ̀ dúpẹ́ dúpẹ́ dúpẹ́ dúpẹ́. Ah, ah. fọláwé ìwọ ló ń sọ̀rọ̀ báyìí ẹsẹ̀ tí wọ́n sọ pé ó máa gé tó jẹ́ wípé ọmọkùnrin yìí òun ló sọ four million naira tọ́tọ́tọ́tọ́ máa dúpẹ́ máa tún dún èyí tó ju ọpẹ́ lọ bẹ́ẹ̀ ni sori ẹni bá ṣe ni lóore ẹgbẹ̀fà bá a bá dúpẹ́ bí ìgbà téèyàn bẹ́gi nínú ìgbèje ni jẹ́ kí n dúpẹ́. ẹ ò kò tọpẹ́ sista mi kò tọpẹ́ <laughs> torí ẹ ti di sista mi a ti di family ṣé rí ah. àbúrò yín ó tóbi jù bẹ́ẹ̀ lọ lọ́wọ́ mi tí mo bá rí anything tí ó ń banú jẹ́ eh, nǹkan tí ọlọ́run ṣe yan mi sínú ayé ẹ̀ ni pé láti múnú tiẹ̀ dùn so mo dẹ̀ mọ̀ pé tí inú tiyín bá dùn inú tiẹ̀ náà máa dùn torí lọ́jọ́ tó ti mú mi mọ̀ yín ló ti jẹ́ kí n mọ̀ pé lẹ́yìn ọlọ́run ẹ̀yin ló tún kù ah, kò sí àkóso bàbá so a nira burú mọ́ lágbára lọ. àmín ẹ ṣé mo dúpẹ́ ah, kí wàá ní jíjẹ báyìí. <laughs> ẹ̀ẹ́mì ni, pẹ́ máa lọ ah. bí mo ṣe sọ fún ọmọ kan ní kí n yọjú sí i nígbà tí mo gbọ́ pé ti kúrò lọ́sibítù. àbẹ́ ti ẹ̀ fọláwẹ̀ bá mi lọ bú nǹkan fún wọn nínú fíríjì. ẹ kò ṣe rí mo rántí bíbélì gan ló sọ fún wa wípé ká fẹ́ràn ẹnìkejì gẹ́gẹ́ bí ara wa kò wá sọ fún wípé kò mú ẹlòmíì gbogbo èèyàn èèyàn ayé yìí kò gbé sórí kò fẹ́ràn wọn jára ẹ lọ ibo ló ti gbọ́ bẹ́ẹ̀ ẹsẹ̀ wo nínú báìbù ló sọ bẹ́ẹ̀ fún ẹ. jẹ́ kó yé mi àǹtí mi tí yín lẹ̀ sọ yẹn kì í ṣe ti tèmi rárá ṣé wá rí ó bẹ́tà ká ẹ̀ tètè lọ fún gbàjà yín kí o lè dandan yín and etí aṣọ méjèèjì tán ní kò tóra wọn yẹn kẹ mú kìíní kẹfà kẹ mú kejì kẹfà kẹ wá kó méjèèjì kẹ fi etí ẹ kẹ fi kóra wọn mi ò lè fi ọkọ mi sílẹ̀. fọláwẹ̀ fọláwẹ̀ ọ̀rọ̀ má di yóò máa ma wọdí yé màá ló máa ma ṣá mo máa ń kìlọ̀ fún ọmọ yìí tó. madam. doctor. yeah èsì àyẹ̀wò tí a ṣe ó ti fìdí ẹ̀ múlẹ̀ wípé ẹ ti lóyún. sir yes you are six weeks pregnant. doctor ẹ sure. mo sure nígbà tí òun ṣe mí ni mo kọ síbẹ̀ result ló sure. wow oh my god doctor positive. yes wow congrats. ah doctor thank you thank you god bless you ah ẹ ṣé gan ni doctor ah ẹ ṣé gan ni mama rẹ ni doctor thank you god bless you. Ah. worry kó kọ̀ dénú mọ́tò ní tó bá ti dénú mọ́tò láàrin ìṣẹ́jú ń sìn máa drive the hospital ok. bá mi gbẹ́sẹ̀. mi lè bẹ gbé e bèbè ìjọ. ẹ má fọwọ́ kọ́ mi o. fìmílẹ̀ fìmílẹ̀ máa ń fura mi di mi mú di mi wọn náà ló ní kí n fi ẹlẹ́ni sí náà. má fi má fi mí ti fẹ́ jábọ̀. má dẹ́rù bà náà má dẹ́rù bà mí jọ́sọ̀ ó ti ó má dẹ́rù bà mí pẹ̀lẹ́ pẹ̀lẹ́ pẹ̀lẹ́ àkókò ti tó pẹ̀lẹ́. mo fẹ́ jábọ́. má yẹ kó jábọ́ tó ti mú ẹ gan ni. ọ̀rẹ́ mi ó ti jábọ́. mo fẹ́ jábọ́ ọkọ mi mo fẹ́ jábọ́ mo fẹ́. jẹ jẹ jẹ jẹ jẹ jẹ jẹ jẹ jẹ jẹ jẹ. ọkọ kí ló bí kí ló bí jẹ. Mr. Simmons. ah doctor. Hello, sir. sá. ẹ pẹ̀lẹ́ ah, mo rí wípé ọkàn yín ò balẹ̀ ah. mo rí bẹ́ẹ̀ ṣe ń lọ sókè tẹ̀ sílẹ̀. bẹ́ẹ̀ni. anyway congratulations ah. ìyàwó ti. ẹ wọ. ọlọ́run ṣe. ọkùnrin làǹtìlàǹtì thank you so much sir thank you so so much. pẹ́pẹ́yẹ ò ní bímọ ká bẹ́yẹ̀ ń di ẹ adìyẹ ò ní bímọ ká bẹ́yẹ̀ ń díẹ̀ ó di ẹ̀yìn ìgbé kí a tó fi kàrà ó fọkọ̀ mu irú kí lélẹ́yìí. ọlọ́run ẹ ṣe ẹjọ́ ṣé mo lè yọjú sí báyìí. no no no not now ẹ wa ní one hour. one hour ah thank you so much sir all right sir ah tí mi ò bá lè dúpẹ́ a jẹ́ pé mi ò mọ̀re ọ̀pọ̀ ẹgbẹ́ mi ti kú ọ̀pọ̀ ẹgbẹ́ mi ti lọ. omi yá tí ọ̀tá hò erin pẹ̀lú Yemọja. Yemọja. omi yá tí ọ̀tá hò erin pẹ̀lú Yemọja. Yemọja. àti alágbá. ya bèbí. bàbá bèbí. ẹ ti ẹ ní sùúrù kọ́ mọ̀ pé oṣù mẹ́fà àbí kọ́ mọ̀ pé oṣù mẹ́ta kẹ́ tó bẹ̀rẹ̀ oge <laughs> eléyìí tó ti ń fáyín sí mi lọ́rùn. ṣebí torí tí mo ṣe ń ṣe torí tí mo ṣe ń look good now. it's good. She like it of course báwo ni mi ṣe ní láìkẹ́ ìyẹn máa lè jẹ́ kí n sáré fẹ́ ṣe mí sí kíákíá. àyà ah, mi gbé ẹ̀yìn mi gbà. Mm-hmm. Mm-hmm. Mm-hmm. o tún sì fẹ́ lọ ṣe yéye lọ́sípítù. yéye yẹn ti lọ <laughs> i want more that reminds me ṣé o ti pe sista. mi ò máa tiẹ̀ pé wọ́n láti ìgbà tá a ti ṣe kó mọ́ ọ́ mo pè wọ́n níjọ́ kejì kó mọ́ láti dúpẹ́ lọ́wọ́ wọn. jẹ́ kí n pè wọ́n ká tiẹ̀ kí wọ́n bóyá kó wá kí wa. Mm -mm mo fẹ́ confam náà ni mo dẹ̀ ti confam ẹ̀ don't call her. why. baby you know now mi fẹ́ jìnnà sí sísá mi ó mọ. ó sọ bẹ́ẹ̀ fún mi náà but inú mi ò rí lè dùn sí idea yẹn ṣé mo pé sister love ẹ gan. Hmm? i know john torí ọlọ́run ọ̀rọ̀ tí mo ti ń bá ìsọ ni kò fún mi lésì ẹ̀. ọ̀rọ̀ yẹn bó ṣe ń sọ kò yé mi bákan bákan ó ló fẹ́ ká fi agbègbè ilẹ̀ ká kúrò lẹ́kọ̀ọ́ ká máa lọ sí Abuja àbí Port Harcourt but baby for what now ṣé lórí ọ̀rọ̀ àlákàlà àtàntì ẹ̀yìn náà tó fẹ́ yẹra fún. yes na ọkọ mi ṣùgbọ́n pé tálákàlà bá ti pọ̀ jù ó lè yíyan lórí kó yáyan níwèrè ah, ọmọládé tó ti bí ìjọ nítorí ọlọ́mí fẹ́ kí kókó ṣọmọ mi jù ti ká rìn jìnnà sí sísítà please do for me. Baby, I will have to think about it. Mo ní many things láti balance, you know. Fine, iṣẹ́ ara mi ni mo ń ṣe, but láti kúrò mi kan wọ́n kẹ̀rẹ́ ó tún náà fẹ́ ká lọ lò bí ọdún kan ọdún méjì àbọ̀dún mẹ́ta. Síbi iṣẹ́ ara ẹ̀ ló ń ṣe, ìwọ ló gára ẹ̀, ìwọ ló wà in charge, ìwọ ló ń control. Please, I know you can do it. Mo mọ̀ pé kò rọrùn, but please, for my sake and for your baby, sure ṣe mọ̀ pé orí téèyàn bá fi gbági tó bá fi gbọ́pẹ̀ torí náà bá fọ́ ó yẹ kéèyàn gbé pamọ́ ní ká gbọ́mọ wa pamọ́ jọ please it's not easy ọmọ kó tó jẹ́ mi rí o I know you can do it. yes I can I can and anything tó bá ti máa fi ọlọ́kàn balẹ̀ is what I have to do at least for you. is that a yes? Mm, for us. Aww, yes is a yes. Oh, thank you baby. It's okay, darling. Thank you, baby. It's okay. Olórí, dùgbẹ̀dùgbẹ̀ tó ń to lókè okay? báwo ni ò ṣe ní já? Ìjọ ipa tá a pọ̀ gbẹ̀rì á gbọ́dọ̀ pamọ́ àwo bẹ́ẹ̀. Ìṣàánú mi. Ewọ́, a kì í dódò ká pẹ̀kú, a kì í dégbó ká pẹja odò òdì. a kì í rí ìdá lọ́rùn eṣinṣin a kì í rí kékeré ẹkùn kàkà kí iga alákọ̀ọ́kán á yàmọ̀ padà sẹ́yìn ni. olórí ẹ jọ̀ọ́ ẹ ṣàánú mi ẹ má jà pọ̀ mọ́ àwọn báyìí ẹ jọ̀ọ́. Hello, Moyo. Báwo ni? yeah ìfọ̀kànbalẹ̀ wà tí asawa for now ìfọ̀kànbalẹ̀ a máa wà lójoojúmọ́ <laughs> gbogbo àlà wà níbi ọ̀rọ̀ ìwé dàn ah auntie muyo hello ma ẹ kú ọjọ́ mẹ́ta àlàáfíà everybody wà ó náà ẹ mọ̀ pé àtìgbà tá a ti relocate síbí wọ́n change line wọn àtìgbà yẹn èmi náà ti change tọ̀dọ̀ mi ẹ má worry lẹ́yìn kọ́ yìí mo máa fi nọ́mbà mi pè yín ṣe gbọ́ dádì nǹkan Ah, àmì lè wait láti rí yín mm-hmm. all right ma take care. kí a tó máa bá ìpàdé lọ ta ni àjọkàn. ẹ ń wọra yín ni ẹ lè sọ̀rọ̀. olórí ṣebí ẹni tí àjọkàn ni ò tí ì mú ẹrù ẹ wá. ta ló fẹ́ forí jálẹ̀ àgbọn ta ló tó òṣàláyà ta ni àjọkàn tí ò ti dá. èmi ni olórí. ìwọ ló pe fálẹ́kẹ́ ó pe ṣù lólè ó wá wọ̀run fì fì bí ẹni tí ò ní kú olórí ó dọwọ́ yín o. olórí yìí tó wojú ayé bẹ́ẹ̀ yìí tó tàmùlẹ̀ láyà àmọ́ kílé tó jẹ́ òfin tá a tó bí ẹrú ṣe tá a fẹ́ torí ọmọ dànù ẹni ṣèbí àtẹ a ní kó o ṣá ẹni tí ò wá ṣe páǹkọ́ gbogbo wa ṣáà la mọ̀ wípé Akérédolú ló tú ẹran táwa ìmùlẹ̀ so wọ́n lẹ̀. bẹ́ẹ̀ ni àkùkọ tó mà ṣá ò ṣèkìlọ̀ níṣẹ́ ló tún kí òròmọ adìẹ láyà bẹ́ẹ̀ lẹ́yẹ ò jẹyẹ lọ ẹyẹ ò lórí méjì. bẹ́ẹ̀ni. má sọ bẹ́ẹ̀ mọ́ má sọ bẹ́ẹ̀ mọ́ ẹyẹ jẹyẹ lọ agígbò kì í ṣẹgbẹ àṣà. kíkéré la sí kéré ọ̀rọ̀ ẹnu ẹ̀ oró ni. ó dáná ẹ jẹ́ ká tú ẹyẹ sílẹ̀ kó fi ìyẹn náà yẹ ká wo àbíyẹ lára ọ̀ràn méjì ẹ jẹ́ ká fi ẹran kọ́ran ká wo èyí tó máa kọ̀kan pa. ẹ ọ yà mo sì mú wáyé kí tó máa yẹ sí kọ̀kan tẹ máa ṣe fún mi. ọ̀tọ̀. Hmm. bójú bá rọ ìrì kì í sẹ̀ bíbí bá sẹ̀ òjò kì í rọ̀ níwájú tani tani nàkí níwájú àmọ̀tẹ́kùn ó mà ṣe o ó dèrè ilé adìyẹ da ẹtù ni tó bá ṣe àparò oko a ti báyan alẹ́ lọ. olórí ẹ má bínú torí tómi bá bínú agbégi lọ. kì í jìbọn rẹ̀ ọwọ́ oríṣẹ́ ló fi ń wọ̀gbì yẹ mi rí kankan mọ́ mi rí kankan mọ́ mi rí kankan mọ́ mi rí kankan mọ́ yẹ olóyè ah, ayé gbà mí ọmọràn ayé gbà mí ẹ má jẹ́ kó kí mi sílẹ̀ ṣayé lọ yẹ yẹ ọmọ mi. mo ṣe wà wájú yín ẹ rí mi àtọ. Ah, rárá mi rí nǹkan kan mi rí ẹ mi rí gbogbo ẹ ṣókùnkùn ni. láti ìgbà wo wá ni kìnìún ti bẹ̀rẹ̀. ó ah, máa péjọ mẹ́ta tó ti bẹ̀rẹ̀ o péjọ mẹ́ta mo ṣe rí náà nílé yìí o wò jọ jọ tó bá rí bá mi sọ fún bá mi sọ wípé mi ò yẹ lẹ́ni tó yẹ kó sá fún ẹni tí ò gbọ́ tẹnu ẹ̀ ga ó máa ní ẹyẹ okó pàtó ìjọba mi bẹ́ẹ̀. ẹyin tábà tiẹ̀ wá ń jà ṣé bíi ká kú ni ìdí tí Fọláwẹ̀ fi ń ṣe gbogbo nǹkan tó ń ṣe yìí tí n bá sọ pé oyè mi irọ́ ni mo pa o ah. mi understand at all nítorí blood is thicker than water bẹ́ẹ̀ni kò yé mi náà kò yé mi mo fẹ́ rí kó tiẹ̀ gbọ́ tẹnu mi kó ṣàánú mi má mi jẹ́ kó mọ̀ wípé mo fẹ́ bá sọ̀rọ̀ ọmọ ìyá sọmọ ìyá lọ́lọ́run kó má fi mí lẹ̀ báyìí. ìtẹ̀wárí bó ló wà gan mi ìtẹ̀wárí kò pọ̀ rárá àti rárá níbo ìwọ́dà. èmi ni èmi ni. pẹ̀lú ìjọba mi bẹ̀rẹ̀ níbi tó ti máa gbọ́ ọlọ́run á wà pẹ̀lú wọn náà. Fọláwẹ̀ <laughs> èmi ò máa parọ́ fún ẹ tó bá rí condition ti àǹtí wa ó critical gan ni o everything is looking so bad. Eh, nǹkan tó ṣẹlẹ̀ ni pé o máa ní láti yọjú sí wọn Fọláwẹ̀ you need to see her because all she was saying is àwọn fẹ́ rí ẹ ẹ ní láti sọ̀rọ̀ and ìwọ náà mọ̀ pé ẹ̀yin méjèèjì náà ni so you need to see her. ọ̀rọ̀ tó wà nílẹ̀ iná ni a ní láti sọ ẹ ló Fọláwẹ ní sùúrù kò gbọ́ tèmi ẹ ló kí ló ṣẹlẹ̀ tí Fọláwẹ ń ṣe báyìí abọ́mọ yín lókè mi lẹ́yìn ọ̀run ni. ẹ dẹ̀ sọ wípé ọláwọn ò lè wá. Ah, ó yarí o tẹ bá rí bó ṣe bá mi sọ̀rọ̀ gan-an ó ní kò sí nǹkan tó kan òun pé ò ní business pẹ̀lú àǹtí òun páwọn náà fọwọ́ ara wọn ṣera wọn kò sí nǹkan tí mi sọ tán o kò dá mi lóhùn mà o. ṣẹ́rí ní ọjọ́ tí àwọn méjèèjì wá síwájú olúwa ni mo ti rí wípé arábìnrin yẹn wà nínú ogun ayérayé láti ọwọ́ ọkọ ẹ̀ mo dẹ̀ sọ fún àwọn méjèèjì wípé kí wọ́n gba àwẹ̀ àti àdúrà ṣùgbọ́n wọ́n kọ̀ ọ́ ẹ jọ máa kí la wá fẹ́ ṣe báyẹn. Hmm. ó dìgbà táwọn méjèèjì bá tún wá síwájú olúwa o ni ọlọ́run lè sọ nǹkan tí a máa ṣe fún wa bẹ́ẹ̀ ni. Mm. yìí lé ọlákẹ́ ó gbọ̀nà oko lọ níbo lójú àwa ò tó. eégún ní onílé pákókò gbọ̀nà odò wọ́n ní ká sáwọnú oko lọ sọ fún mi ṣé òòṣà tó gbalé tó gbodò ṣé kò lè gboko bàbá ẹni lọ́wọ́ ẹni ni. gbogbo ibi òjò bá bá ọjọ́ ibẹ̀ ní pa á sí. ọ̀gẹ̀dẹ̀ wo kókó yẹ tán gbà yẹn ló wá dìgì burúkú. ọ̀bẹ tí a fi gbẹ ère ó ṣe wá dùn àmójúlò. ń bá dùn ire gan-an kó má ṣẹyìn ibi ó ti wù. ẹranko wá jẹun yóò tán ló bá ṣe kù gbẹ ìdúró ṣe ń ṣe láti wà tí mo ti dére o fati tó ń bá béèrè ọ̀rọ̀ lọ́wọ́ ẹ̀ tó bá fẹ́ try láti lànà báyìí ìṣẹ̀lẹ̀ nu ẹ̀ máa máa gbọ̀n mo fún lómi gan-an tún dànù ni. Hmm ẹ ṣàánú mi alàgbà jù bíbí alàgbà ti débi ṣé o tẹ̀lé try láti bá wọn sọ̀rọ̀. olúwa o òkùnkùn kò lè borí ìmọ́lẹ̀ láíláí hmm. olú ẹ ṣeun ẹ má fòyà àwọn ará bíi àwọn ló ń dúnkòkò mọ́ àwọn náà ni wọ́n ṣe ń dúnkòkò àwọn ni. Okay alàgbà ẹ ṣàánú ẹ ṣàánú wa. kódà nǹkan tójú ẹ rí ẹnu ẹ ò lè sọ. alàgbà ẹ ah. mi. ẹ díjú jẹ́ ká gbàdúrà. olúwa ẹ tóbi ẹ tóbi o ẹ tóbi olúwa ẹ tóbi ẹ tóbi o ẹ tóbi kò sẹ́ni tá a lè fi ṣàkàwé rẹ̀ o ẹ tóbi ní orúkọ jésù àmín ní orúkọ ẹ̀jẹ̀ jésù àmín. àmín kò tọ́pẹ́ ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin ò torí àlẹ́ nìkan ní gbogbo ibi tá a wáyé. Ah. pásítọ̀ ẹ ṣe gan-an ni mo really appreciate ara mi ti yá. èmi náà mo rí bẹ́ẹ̀. ọlọ́run túbọ̀ máa kún yín nípa. àmín àmín come on. Ah, èmi ti fi máa fi í ṣe lọ. Jesus Jesus Yorùbá Jésù Yorùbá Jésù Yorùbá Jésù Olúwa ṣeun Olúwa ṣeun Olúwa ṣeun. ṣe bẹ́yìn lẹ rán mi iṣẹ́ tá a bá rán pọ̀ kì í papọ̀ olórí ẹ gbà mí ẹlẹ́mẹ̀rẹ̀ ẹ gbà mí ẹ̀yin náà lẹ rán mi ẹ má fi wọ́n mi ẹlẹ́mẹ̀rẹ̀ ẹ gbà mí iṣẹ́ tá a bá rán kò kì í pakọ́ ẹ̀yin lẹ rán mi olórí olórí ẹ gbà mí. ẹ ṣe gan-an alàgbà. àánú olúwa ò ní fi í sílẹ̀ ogun tó ti ṣẹ́ ò ní gbérí mọ́ àmọ́ kí ogun yín bá lè ṣẹ́ pátápátá ẹ máa ní láti rìnrìn àjò wọ́n sì wà lágbà. ẹ ní sùúrù tí ẹ bá wá dẹ́kọ̀ síbi tí ẹ ti wá ẹ̀yin ẹ máa ní láti rí àǹtí tó máa ń pariwo yín. sista mi. kí ìmọ́lẹ̀ bá lè tọ̀ sí nǹkan tó ṣùkùnkùn sí yín. alàgbà ẹ ẹni tí àǹtí ẹ̀ ń sọ̀rọ̀ nípa yìí torí ẹ̀ náà la ṣe yẹra kúrò lẹ́kọ̀ọ́ tá a tún fi wá forí ara wa pamọ́ síbi so èkó yẹn lẹ tó wá ní ká padà lọ ètò wá ní kóhun tó wá lọ sọ́dọ̀ àǹtí ẹ̀ gangan tó jẹ́ ní ìbẹ̀rù tá à ń sá fún kò yé mi mo nígbàgbọ́ náà rọ lọ́rùn àmọ́ ó rú mi lójú. ó rú mi lójú bàbá wa kan. ìgbọràn ó sàn jẹbọ ríru lọ àlàáfíà fún yín. ẹ ṣe gan alàgbà. kò fẹ́ yé mi mọ́ ṣùgbọ́n mo nígbàgbọ́ náà rọ lọ́rùn. Yeah díẹ̀ nínú ọ̀rọ̀ ọlọ́run kò ní lọ láìsí. fọláwẹ̀ mi ò kí ṣọ̀tẹ̀ o mi ò yẹ lẹ́ni tó yẹ kó sá fún rárá. ti dáàbò bo ọ̀rọ̀ má ti yé ẹ̀hún ló sọ àgbébọ̀ mi tèèyàn burúkú gbogbo ìgbìyànjú mi láti dáàbò bo ẹ òun ló sún mi débi tí mo wáyé. ọkọ mi ah, kí ló ṣe ẹ́ kí wàá ní nǹkan tí òun rò látẹ̀kan tí mo ti dúró síbi tí mò ń pè. sọ̀rọ̀ ilé ayé mi ò tó rọ ni mò ń ṣiṣẹ́ ṣiṣẹ́ bí ẹni tí ò lára mò ń jìyà jìyà bí ẹni tí ò níyè kan òbí torí kí n má bàa dẹni ẹ̀kọ́ wọ́n ní kí n lọ kẹ́kọ̀ọ́ ń kẹ́kọ̀ọ́ tán orí ikọ̀ náà nítorí mi ò rí nǹkan kan fi ṣe ìjọṣẹ́ ọlọ́run tó ṣẹ̀dá mi kọ́ ló ṣẹ̀dá àwọn Dangote ni àbí ọlọ́run tó dá mi kọ́ ló dá àwọn Fẹ́mi Ọ̀tẹ́dọ́lá àti Michael Adenuga ìbò wa lèmi ti rìn ìbò ni mo ti ń rí tọ́dọ̀ tèmi. ṣé wọ́n sọ fún ẹ wípé o ò lè jẹ́yàn ni àbí wọ́n sọ fún ẹ pé àkókò ti lọ fún ẹ láti dùn lọ́wọ́ wo mo fẹ́ kó nígbàgbọ́ nínú Ọlọ́run mo dẹ̀ fẹ́ kó nígbàgbọ́ nínú ọ̀rọ̀ tí mo bá sọ báyìí nítòótọ́ ẹni tí ò lówó lè fún ni ṣùgbọ́n ẹni tí ò là ó lè là ni bẹ́ẹ̀ ni just take it easy mo mọ̀ pé mi ò nífẹ̀ẹ́ sí kí n máa rí omi jẹ́ ẹ̀ i ti n try láti take it easy náà ní látọdún lọ́wọ́ ẹgbẹ́ mi ni wọ́n ti là gbogbo wọn ni wọ́n ti là tí wọ́n ti lò ọjọ́ wo ni mo fẹ́ là. nígbàgbọ́ nínú nǹkan tí mo bá sọ lẹ́nu. tí ò bá sídìí a kì í rẹ́jà lókè ìyẹ̀pẹ̀ Morade kí ló dé tó fi pe ìpàdé pàjáwìrì. yèyé iná ń jólọ́ fún amùkòkò ni kí omi má bàa tẹ̀yìn wọ ìgbín mi lẹ́nu òun ni mo ṣe pé ìpàdé pàjáwìrì yìí lórí ọ̀rọ̀ ọkọ mi àrídùnnú mi Stephen ni mo bá wà Stephen ronú àìríjẹ ó ronú àìrímu ó ronú àìrínú ó ronú àìrílò ẹ jọ̀ọ́ gbogbo wa la mọ̀ wípé Stephen ni ìdùnnú mi látìgbà tí ìyá àti bàbá mi ti kú òun nìkan ló ń dùn mí nínú ẹ jọ̀ọ́ ẹ bá mi bu ọlá fún ẹ bá mi sọ ní okùn ọlá ẹ jẹ́ kó máa pàjẹ́ ran níṣẹ́ ẹ jẹ́ kó bájẹ́ rẹ̀ ẹ jọ̀ọ́ olórí. àṣẹ sì ti bù ṣùgbọ́n ọmọ ráyọ̀ tẹ́tí inú ẹ̀ sílẹ̀ kó gbóhùn ayé ìsìn tí ò tí ì kún ló fẹ́ ká bẹ́ ọ̀la yìí ohun tí olódùmarè ò tí ì ṣe ló fẹ́ ká bẹ́ ọ ṣe bó tilẹ̀ jẹ́ wípé kò sóhun tó le fún ayé láti ṣe ṣùgbọ́n ṣó ti ṣetó láti fìkan gbà kan torí kò sí oore ọ̀fẹ́ lọ́dọ̀ èèyàn torí olódùmarè nìkan lọ́ba afúnimágbẹ̀dì. <laughs> ṣó o lè ṣe é. mo ṣetán màá ṣe é. ṣó dá ọ lójú. bẹ́ẹ̀ ni nǹkan tẹ́ bá ní pé kí n ṣe náà ni màá ṣe. ṣó o lè fi ilé ọmọ rẹ lẹ̀. ṣetán kí irun Stephen ṣàtìjú kó dẹ̀ lówó lọ́wọ́ ló ṣetán àṣọká lọ́ka fi ń ṣòro àṣẹ ti gbìn. Ah, ẹ ṣe olórí ẹ ṣe èyí lẹgbẹ́ mi. Yeah, yes, sir. Yeah, yeah, Stephen Agbola. That's my name. Yes, me last week. I'm the one. Okay. Oh my God! All right, sir. Thank, thank, thank you so much, sir. Thank you, sir. Ìyàwó Ah, Ọlọ́run. Ọlọ́run. Ìyàwó mo mọ iṣẹ́ tí mo sọ fún kí mo submit proposal ní last week. òun ni wọ́n pè mí pé kí wọ́n bẹ̀rẹ̀ iṣẹ́ níjọ monday. really. so dem kọ́ ọ̀run ti four days ago yẹn náà àwọn yẹn náà ti pè mí pé kí n bẹ̀rẹ̀ iṣẹ́. níbi ìwọ la fẹ́ mú ni méjèèjì báyìí. ah ní báyìí a máa select mi. síbọ̀ náà ṣe máa ń ṣe rẹ̀ lélẹ̀. bẹ́ẹ̀ ni salary mi ló máa determine. ló máa determine baby. ah ọlọ́run mà ṣe àṣẹ tí àdúrà bá gbà tó lọ tán agbára aládùúrà òkè ńkà orí ńlá méjì lẹ́ẹ̀kan náà baby. ah ọlọ́run ọba o ọlọ́run mo máa dúpẹ́ lọ́wọ́ yín ọlọ́run mo dúpẹ́ lọ́wọ́ yín ọlọ́run àwọn ọlọ́run ọlọ́run ẹ̀yin lè ṣèyí tán ọlọ́run ẹ̀yin ni ẹ̀yin ni màá máa sin ọlọ́run mo dúpẹ́ lọ́wọ́ yín bàbá èmi àti ìyàwó mi dúpẹ́ lọ́wọ́ yín ìyàwó mi ẹnu ọpẹ́ ẹ̀dá ju ọpẹ́ ẹ̀dá yé ọlọ́run ṣe. bẹ́ẹ̀ ni mo ní kó tó ṣe bí òwe o ẹ̀yin àgbà náà lè sọ wípé a kì í kọjá níwájú ilé ọba ká má lè kí ọba o ṣeun kó àpọ́nlé mi ọlọ́run ọpọ́nlé o ṣeun gan ni. àmúṣe ah, rí pé yín fresh báwo ni gbogbo ẹ̀ ṣe ń lọ. ọ̀ ń lọ. mo tẹ̀ tí rí pé ẹ look fresh o ṣeun ọkọ mi ọkọ mi rè. màámi. olówó orí mi. ẹ̀sà ọgbìn ará ògbójò ológbòjò ọmọ kọ́ńdú oníwọ ọkọ mi. Mm-hmm. Ah, ǹlẹ́ o ìyàwó mi nìyẹn ìyàwó mi. aya mi rè. bẹ́ẹ̀ni aya tèmi rè. bẹ́ẹ̀ni ayọ̀ mi ló kún báyìí. ǹlẹ́ ọkọ mi ẹ kú rìn ah, ẹ má bọ̀ ẹ má bọ̀. Ah, ah. kódà ẹ kú rìn o. ó lágbára màmí. Ah, ẹ kú rìn. inú mi dùn pé mo bá yín lé o màmí. <laughs> Eh, eh, ọkọ mi orí mọ́rádéyọ̀ ni. oh mọ́rádéyọ̀ báwo ni ṣé wàá alright ọkọ ẹ̀ ń kọ́ àti ọmọ ẹ̀ kí wàá lè torí báyìí owó òbí nànà múre ṣé ṣàwà pa ẹ wò màmí ẹ já wọlé já wọlé. kí n máa bọ̀. <laughs> màmí ẹ wúyáwúyá ẹ máa bọ̀ nílé ẹwù ọ̀rọ̀ pọ̀ ọ̀rọ̀ pọ̀ màmí ọlọ́run. ọ̀dà wọn máa rí ọ wọn máa rí ọ ṣeun ẹ kú rìn. ọ̀gẹ̀dẹ̀ wo kò ah. péye tán gbà yẹn ló wá dìgì burúkú ọbẹ̀ tí a fi gbẹ èrè ó ṣe wá dùn àmójúnú gbádùn ìrèké kó má ṣẹyìn ibi ó ti wù ó ẹranko wá jẹun yóò tán o ló bá ṣe kò gbẹ ìdú sọlọ́ọ̀dẹ. breakfast wà níbi gbogbo àníyàn kan lẹ́nu ojú jogbo lọkùnrin fẹ́ kí lọkùnrin wá ẹwà ọmọdé tó bu ìrókò tó ń gbójú wẹ́. ọ̀gẹ̀dẹ̀ wo kòkó yè tán ó wá di igi burúkú ọ̀bẹ tí a fi gbẹ́ ère ó wá di ohun àmójúrò Stephen ti gbàgbé ìpìlẹ̀ <laughs> ó ti gbàgbé wípé adùn ìrèké ò ṣẹ̀yìn ibi tó ti wù ẹranko ẹ̀ jẹun yóò tán ó wá ṣe inú gbìyànjú sọlọ́dẹ ó yẹ kí n pa ẹ́ yìí ṣùgbọ́n mi ò ní pa ẹ́ nítorí tí mo bá pa ẹ́ á dàbí ìgbà tí mo fẹ́ fi ọwọ́ ara mi wó ilé tí mo kọ́ ni. bí mi ò ṣe ní lọ́mọ láyé yìí ìwọ Stephen ò ní ní ọmọ láyé ò ní gbọ́ pa ò ní gbọ́ po tó o bá bá igba obìnrin lájọṣepọ̀ kò ní doyún àṣẹ́gun gbogbo bí mo yẹ ń sáré sókè sáré sódò láti láti dáàbò bò ẹ́ òun ló sún mi débi tí mo wà yìí mo ṣèlérí fún ìyá tó bí wa mo ṣèlérí fún mami wípé lójú ẹ̀mí mi báyìí kò sí kankan nù wá tí nǹkan kan máa ṣe láyéláyé àti lọ́run àìlẹ́yìn kan àfẹ̀yìntì láyé ṣe pa màámi lọ́sọ̀kọ̀ òru kan. mo ti ṣèlérí fún màámi wípé kò ṣe lójú ẹ̀mí mi nìkan má ti ṣe é. àwọn ló jẹ́ kí n dohun tí mo dì í. aláwẹ̀ àǹtí mi ni mo bá kú ẹ lè kú ó ṣe kókó kékókó wà lọ. àǹtí mi ẹ̀yin me, kú. àǹtí ẹ̀jọ̀ foríjì wa mi mi mọ̀ páwà gbọ̀ngàn lè ń try láti protect. ẹranko wá jẹun yóò tán o é sábọ̀ omi àti lọkùnrin fẹ́ ah! kí lọkùnrin wá ẹ̀wà ọmọdé tó mú irọ́ pọ̀ ẹ̀lọ́ ma ẹ̀lọ́ àti àti ayé mi ti bàjẹ́ àti àti òjò nípa ìlú fèrè oyè oyè Stephen òjò kọ́ nípa ìlú. alàgbà o ni wọ́n fún tó ń jó lórí omi àti alàgbà o ni wọ́n fún tó ń jó lórí omi ta ló lè àkàtà lọ́wọ́ akitì kò sẹ́ni tó tó bẹ́ẹ̀ kì mọ́ iṣẹ́ gidi ẹni tèmi ni àrè ẹ̀jẹ̀ mi ni ẹ̀jẹ̀ mi ni èkó ẹ̀jẹ̀ mi ni ta ló lè àkàtà lọ́wọ́ akitì kò sẹ́ni tó tó bẹ́ẹ̀ kì mọ́ iṣẹ́ gidi ẹni tèmi ni àrè ẹ̀jẹ̀ mi ni ẹ̀jẹ̀ mi ni ẹ̀jẹ̀ mi ni. Yemọja omi ń yá tí ọ̀tá eré pẹ̀lú Yemọja àti alàgbà ni wọ́n ń fún ìromi tó ń jó lórí omi àti alàgbà. lè pa àkàtà lọ́wọ́ akíji kò sẹ́ni tó tó bẹ́ẹ̀ kì mọ́ iṣẹ́ gidi ẹni tèmi ni àríyànjẹ mi ni ẹ̀jẹ̀ mi.